pé èèyàn ń sáyàn lọ́gbẹ́ lọ́kàn ṣé yóò ń sá lọ́gbẹ́ lọ́kàn ó lè fẹ́ lómi èmi náà mi ò lè fẹ́ lómi ẹ̀ àjọ máa fẹ́ ra wa èmi ló máa fẹ́ ṣé yé èmi ló máa fẹ́ torí ọrùn iṣu báyìí látara òǹkú sí èmi ló máa fẹ́ o ó lè fẹ́ lómi o you know I love you ṣe mo nífẹ̀ẹ́ náà kí ló tó ń ṣe báyìí. ó gbọ́ nǹkan tó ń sọ ni. kí ni mo. àlùjọ̀nù ni ìwọ ṣèyí fìyẹn lẹ̀ ń sìn yìí fìyẹn lẹ̀ má dẹ̀ ká lọ sórí kókó yẹn jẹ́ ká mọ̀ wípé àwa méjèèjì máa fẹ́ra wa ìwọ máa fẹ́ mi ó lè fẹ́ lómi mi lè fẹ́ lómi ṣèyí ó lè fi mí lẹ̀ o. fi mí lọ́rùn sílẹ̀ o. ṣèyí mi ò lè fi ẹ lẹ̀. fi mí lọ́rùn sílẹ̀ o. mi ò lè fi ẹ lẹ̀. aṣọ́nu tiẹ̀ kó jẹ́ kí máa ṣáyè tèmi o. ṣèyí mi ò lè fi ẹ lẹ̀ o. kí ló dé gan. mi ò lè fi ẹ o torí a ṣe o rí bí o fi bí mo ṣe ń fi òní. ó láyé mi ṣé kí n gbádùn ayé mi mò ń bẹ́ẹ̀ ni o jẹ́ gbádùn ayé mi kí ló dé gan náà kí n lè fẹ́. èmi ń dùn mí. àjòlù ni èmi. èèyàn lè mí. wọ́n ti ẹ̀fìn yẹn lẹ́nu tí ì gbà láti fẹ́ mi bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ni. mo ní mi ìlè fẹ́ o lè fẹ́ o wá lẹ́nu ọ̀run fún àpárò kú sí o ti máa kú sọ̀rọ̀ tẹ̀mí kò ah, jẹ́ kí n ṣáyé mi kí n ṣáyé mi tó yọ. ṣe yìí. wọ́n ti sáré jọ sọ̀rọ̀. 没有。 nígbà tí ṣe pé tí ń dùn mí tí ìdẹ̀ ṣe pé mi ò ríran tí mo rí ẹ tí mo bá ẹni bí ìsìn tó ń tẹ́wọ́ pẹ́ tó ń tẹ́wọ́ pẹ́ mo ní wà títa lẹ dán sọ̀rọ̀ mi ìdẹ̀ rí fóònù lọ́wọ́ ẹ̀ kábàásọ kó rí fóònù ló wà. èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí ó jẹ́wọ́ ọ̀bùkádà ṣọ̀rọ̀ ẹ̀ ṣé o pé mo ti ń bi ẹ́ léèrè tó máa máa dá sọ̀ bí òkú tá ló ń bá sọ̀rọ̀ wà ní rárá wà ní rárá ó rèé o tún fi dírámà sí ilé ìlọ́tẹ̀ yìí o tún tẹ́wọ́ tó ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ yìí ẹ́ tá ló ń bá sọ̀rọ̀. ẹ̀yà ni ìbéèrè kọ́kọ́ sọ̀rọ̀ ìbéèrè kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n fi mí sílẹ̀ ṣe yìí o fi mílẹ̀ torí dúró lọ. aráyé ṣe mọ̀ ní many strange things happen in this life. ṣe yìí. èyí tó kọjú sí yàtọ̀ sí tirẹ̀ ohun tó ń ṣe lágbájá yàtọ̀ sí tàmẹ́dù. but I get strange things wey I no fit. kọ́tí ẹ̀mí ò fẹ́ gbé mi lọ sí bí òkú òun tètè sanwó lẹ́yìn. màmá ò gbọ́dọ̀ gbọ́ ó kọjá ọgbọ́n orí ni bàbá ò gbọ́dọ̀ gbọ́ ó kọjá ọgbọ́n orí ni má yà mí wèrè ṣé máa má sọ mí di dàkúdà ṣé máa. This life is so strange to me. Oh, God, oh yeah. This life is so strange to me. Ó kọjá òye mi. Àti plan bá ṣe. Ok? Mo ní inú pákéjì rẹ̀ pé mo fọwọ́ sí. Wọ́n á rẹ̀ dé. Wọ́n á jẹ́ kí n gbọ́. Wọ́n á jẹ́ kí n Hmm, wàdẹ fún wọn lówó torí táwọn tọ̀rẹ́ yẹn àwọn ọmọ fẹ́ẹ́ gbé jáde ìrọsẹ àwọn ọmọ náwó èmi ò tó lè fún ẹ lówó káwọn ọ̀rẹ́ ẹ lè lè irọ́ gbọ́n wọn ló fẹ́ẹ́ náwó. ẹnu ló dájú ṣe mọ̀ pé atmosphere ìsinyìí ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀ fẹ́ káwọn náà fi atmosphere tó wà ní atmosphere káwọn náà ti mọ̀ gbà ní that is on point ṣe dé tí. wọ́n lè ti jọ yẹn o fẹ́ gbogbo náà ní jí nílé kan náà dáàdi kò ṣọ̀nà méjì mo fẹ́ kẹsẹ̀ pété ni ẹ má dà pọ̀ ẹ má dà pọ̀ má jì tì mí o. kásẹ̀ pété mo tà mọ́ ló dé lọ́nà méjì lórí tẹ̀ ìrẹ̀lẹ̀ wọn ti ń jọ yẹ ẹ̀ ti ń jọ yẹ ẹ̀. dáàdi tí mo bá jọ mọ́ mi ah, dáàdi kò tó wà lẹ́yìn. èyí ni sẹ́pẹ̀tì lọ́dọ̀. àwọn dáàdi máa ń lọ. dókòó sá. àti tọ́lá ní ẹgbẹ́ yìí ṣé ẹ̀fọn ò yàtọ̀ sí ìsìn. ẹ má bínú kí wọ́n ṣètò ẹ má ṣe nǹkan tó máa ń bínú tẹ bá ti gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ owó níbi ìbínú báyìí ìgbà yẹn lọ sọ pé wọ́n pè mí kí ló dé gan-an ó dàbí òpè yín mọ́. Gracias. bẹ́ẹ̀ sí wọn náà dàgbà ní ọgbọ́n. dáàbì bá ọ wá ní ìdìbò sí èmi. fún fún ọmọ ẹ̀rọ rẹ̀ kìlá ọmọ rẹ̀ sí. ó gbà ọ wájú wa kí ni ìdàpọ̀ ìdàpọ̀ tó sọ. kí ni ìdàpọ̀ sọ fún wa. ó sọ fún mi bí ìbejì náà wọn náà ní ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn wájú tó sọ wọn. sọ́rí ìbọn tó sọ ìfọ́nísì ọ̀rẹ́ lásán ni wà wá àkíńṣe méjì. ah kò ga ọ eh, sísè ẹ má bínú my town summer my the rising eh, ẹ má bínú ẹ jọra lọ ẹ jọra lọ lóṣù pa yọ kí ló kọ yìí. wúrà ni orúkọ tí màmá àti bàbá mi sọ mi but àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí gold. àti àti gold ní gíga ọ̀sẹ̀ yẹn in fact inú mi dùn láti mọ̀ nílé mi o in fact ọ̀rẹ́ mi mo ti dá láàmú títí títí gbogbo ìgbà tí wọ́n fẹ́ kó mú mi wá sọ́dọ̀ yín báyìí eléyìí máa máa yí mi gbọ́ máa máa yí mi báyìí but lẹ́ẹ̀ni mo wá fọ́ọ̀zẹ̀ pé dandan mo gbọ́dọ̀ ní in fact inú mi dùn gan kò possible kò yẹ pé ọjọ́ wedding wọn ṣe máa máa meet yín náà. Ah, very ó lè máa possible yẹ máa wá mi sára by chance ni bí a kí n lọ tán kẹ́ ẹ dé ọ̀sán kẹ́ ẹ and it's good no ọkọ mi ò dẹ̀ ti mọ̀ yẹn o ó ṣáà ń dá mi láàmú pé kò fẹ́ mọ̀ pé kò fẹ́ mọ̀ mo ti mí ti lé nìyẹn o ìwọ ló mọ̀. Um, so doni doni doni. mo lọ wá sẹ́yìn. mo wà ní kíchìn mi mo ń dáná lọ́wọ́ mi sáà. Kí n bá fún un? ẹmọ ọmọ tó ti ṣẹlẹ̀ lọ ṣe rí èmi ìtẹ̀lé wa sọ̀dọ̀ yìí mo dìde wá ba ìṣòro ìbò yìí kí n dẹ̀ tó máa ń bí ìlú máa tó alẹ́ wọ́n ṣe fún wa níbi wáìnì mo ṣe máa jẹun but wọ́n yẹn ṣe wà okay for now. ẹ máa wà ní mo ṣe oh, máa jẹ lẹ́tà owó ọ̀ṣẹ̀ fún wa ní ìlú. Ah, eh? o jẹ wa okichi wa okichi o yẹ máa get one for you. ẹ kò yọ ẹ ah, tí ì ní ẹ máa lo ọmọ bọ́ọ̀lù ọkùnrin ẹ lè máa ń tí ì ṣe ṣe àìpẹ́ ìmọ̀ ọ̀hún. o jẹ́ ìmọ̀ tó wù. mọ́mí ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ. èmi náà ti mọ̀ bá tó ti lẹ̀ mọ́ mi tipẹ́tipẹ́ yìí mo mọ̀ pé ó ní tó fẹ́ bá dé kí lẹ fẹ́ o. Um, ó ní ọmọkùnrin kan tèmi àti ẹjọ́ ń jáde so ó ṣàwọn ń bá mi sọ̀rọ̀ nípa wedding pé mo ṣetán láti fẹ́ mi ah, mo á ní kó tẹ̀ tó sọ̀rọ̀ lórí wedding no wedding kó jẹ́ kí n kọ́kọ́ sọ fún mọ́mì mi nà so nǹkan tí mọ́mì mi bá sọ má jẹ́ kó gbọ́ kó sì ní kí n kọ́ sọ. ṣé ẹni jẹ́ ẹlẹ́yìn ọmọ yìí sí mi gan-an ẹ̀yin nìkan lọ́rọ̀ yín máa ń yí. Ah, ah ah nígbà wo lẹ mọra yín ná irú èèyàn wo ló mọ̀ tó jẹ́ tẹ̀tí ń sáré sọ̀rọ̀ wedding ẹni tí mi ò mọ̀ bóyá dúdú ni bóyá pupa ni mi ìmọ̀lé tó ti jáde ẹ̀ yá ń bá yín sọ̀rọ̀ wedding sọ fún pé wedding kan ló ń ṣíwájú mi ìwọ náà bó ṣe wà o kì í ṣọmọdé mo mọ̀ pé o mọ ohun tó o fẹ́ o dẹ̀ mọ ohun tó o fẹ́. àmọ́ síbẹ̀síbẹ̀ jẹ́ kó wá nílé èyí tẹ́ pàdé lẹ́sẹ̀ títì yẹn tó jẹ́ kó wálé kí n mọ owó èèyàn tó jẹ́ màá ní àwọn nǹkan kan náà tèmi náà fẹ́ mọ̀ pa òun fúnra rẹ̀ ìgbà yẹn tá a bá rí i pé ẹ̀rọ kúnjú wọn láti fẹ́ ọmọ mi gẹ́gẹ́ bí ìyàwó wáyé la lè sọ̀rọ̀ ìgbéyàwó la lè sọ̀rọ̀ wedding tó jẹ́ kó wálé jẹ́ kó wálé anytime tó bá fẹ́ wá kó máa máa sọ fún sóò ìgbà tó bá lù máa láwọn ọ̀rọ̀ jẹ́ kí. Olójà Abẹ́núyà. Olójà Abẹ́núyà. Táyà ló sì táyà. Are you sure? Wọ́n ní kò ṣe kẹ́wọ́n ìwà kò ṣe pọ́njọ́ lọ. Ẹ ẹ wo ìwọ ló mọ̀ ìwọ gan àwọn gbogbo tó ń kó kiri wá nísìnyí. Wá nísìnyí àwọn wá nísìnyí. Wọ́n máa sinmi. Wọ́n máa sinmi. Mo ṣáà ìdílé kan ọmọ owó tí mo dúró lẹ́dọ̀ orí ọ̀rọ̀ kọ́kọ́ yìí tí. Wọ ìdílé lẹ̀. Ní àyẹ̀wò làbọ̀ fẹ́lẹ̀. Tó bá tọ̀ rẹ̀ òdíje mi náà ìtọ́ ṣe wẹ́ẹ̀dì sí ní ọ̀wà àgọ́ onígara àkóso àkóso agbada àti ìgbẹ́ ìgbọ́dọ̀ wà fún ṣe. lọ́ọ́ máa wọ́n fi yẹn lẹ̀ fẹ́ẹ́ sọ náà nínú àwọn àjọ ìlẹ̀ mo ti ẹ̀rí jíde ó ní pé báwo ni a ṣe fẹ́ pípẹ́ nípa wedding. kò rí lè sí much hmm. dáàdì kan ni wọn lè sí ara wọn dáàdì náà ọ̀rẹ́ àwọn àwa àwọn ọ̀rẹ́ ṣe nǹkan tó máa sọ standard láti di ọ̀tún ìdálẹ́. ọ̀dọ́ òfò mi náà mi ṣe nǹkan tó kéré but bọ́ọ̀ tó bá ti dé a ṣe máa sí mi kan náà tó kò uma máa ń pè mọ̀ ọjọ́ àfẹ́ ṣe ẹ̀yẹ fún maṣà rí bẹ́ẹ̀ tí lọ́dọ̀ ní cultural scheme ẹ̀yẹ ọmọ máa ṣe ẹ̀rọ ẹ̀rọ so every other day máa wẹ̀dẹ̀ máa kọ́ máa fi ìwẹ́gẹ̀ bá ìdíjẹ́ bá mi blọ̀ ayé àlọ́ ọ̀la. ok ok ọlọ́run àti òṣìṣẹ́ a ṣe ṣe. ẹni jẹ́ wá kọ́ ṣe pọ̀. ó a máa ṣe dáadáa ṣá lọ́wọ́ a ṣe. ọmọ rẹ kí yẹn ṣàpẹyẹ olùsọ ọmọ ẹni nípa ọ̀rọ̀ fún ọmọ ẹ kúrú gbọmọ tó tún wà kó lájí ẹ kó kì í ọmọ náà wọn. àyíṣò. ọmọ tó ní respect. títí nǹkan ni jíjẹ ah, mo wọ́n yẹ kí gbàdúrà rẹ̀ títí mo tó dára mo fi ṣàfihàn fún ọmọ jẹ́ kó olùkó àwọn gbọ́dọ̀ ọlẹ́yẹ tó wà òkè kò ṣe ìwọ náà kọ ìwọ náà wà òkè yìí <laughs> ah, preparation tí mo lò tí wọ́n náà ah. now ah, wo àwọn ọ̀rẹ́ mi tó bá mọ nǹkan táwọn ọ̀rẹ́ mi ti ń plans mi tiẹ̀ lè wait kí n rí ọjọ́ yẹn mi lè wait. kí n sọ fún yàrá ọ̀rẹ́ mi aṣọ tó ń mú fúnra wọn twenty five k ọjọ́ yẹn máa dùn ọ́ lọ́hùn kọ́jọ́ yẹn tẹ̀tí dé ni. o ṣe bẹ o ṣe ṣe bẹ love you too. èmi náà máa dọ̀dọ̀ ẹ̀ náà máa dọ̀dọ̀ ẹ̀ lọ́la màá dòjò but màá kọ́ dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi because mo fẹ́ rí aṣọ tó ní ọ̀nà tí lọ́mọ aṣọ ń sọ́fẹ̀ náà so mo fẹ́ rí aṣọ yẹn so tí bá ti kúrò kí n lè gbáṣọ yẹn wọ̀ understand. Ah, mọ́mí ò sí nílẹ̀ mọ́mí ti jáde àwo ah, mọ́mí gan ló ń wọlé báyìí báyìí báyìí tọ́pẹ́ ni ló ah, ń fẹ́ báyìí. ọkọ ìyàwó ṣàlàáfíà ló wà olúwa ṣeun aṣáàkú palẹ̀ mọ́ ọlọ́run àbáwá ṣe àmín àmín àmín àmín ẹ tọ́pẹ́ bá mi sọ fún mọ́mì sọ pé ọ̀rọ̀ aṣọ wa o pé mo ti lọ yanjú ẹ̀ ibẹ̀ gan náà ni mo ti dé ẹ aṣọ èmi àti wọn tá máa wọ̀ pé mo ti yanjú ẹ̀ ó dẹ̀ fáìn gan anyway èmi gan àti ẹ̀ pè wọ́n fúnra mi màá bá wọn sọ̀rọ̀ à ṣàlàyé fúnra wa èmi ní kí n máa bá ẹ tọ́jú ìyàwó ẹ ìwọ ní nǹkan jẹ́ tètè wàá mú nǹkan ẹ̀kọ́ wá <laughs> tọ́jú ẹ ọ̀kàrè ọlọ́run àbá wa ṣe ọjọ́ náà ayé ẹ̀yìn lágbára ọlọ́run aburú kan ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn náà ayọ̀ ni màá wá bá yín kẹ́ mọ lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀dà ọ̀kàrè ọkọ mi ó yá hold on fún ìyàwó ẹ̀ hold on fún ẹ ṣe mà Okay, yeah, no problem ẹ mú tún ṣe máa bẹ sọ̀rọ̀ ẹ ṣe jẹ bye. mo ti sọ fún ẹ kí ká fi gbàgbọ́ ká fi kún iṣẹ́ nígbà ká ti tí bàbá yẹn ti sọ fún wa pé ká tún ṣe gbogbo ètùtù tó ní ká ṣe ká lè ti ṣe tó ló ṣe ń rí kíní ìlójú ọ bóyá ká ní sùúrù lọ. àwọn kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ gbogbo ẹ̀ lágbèrè àyè rí kíní à kò ṣiṣẹ́ ara kò ṣiṣẹ́ kíákíá ní kí ló ti mú ìṣe rí tó ní ká láti ṣe síbẹ̀síbẹ̀ náà àyè tó kàn jọ sọ́nà dárúkọ ọjọ́ tó máa kú. step by step ni step by step ni kì í ṣe pé ìmídìrí náà ló máa sáré bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ 老多呢，啊，工作老多呢。我这帮子吧，他把一些这个事，这帮子吧买这个事，啊，这个事，嗯，这个事有。ọ̀rọ̀ ọmọ ìgbà mi èmi tó lòun rí lójú oorun tó tó tó tó rí lójú ayé ta sọ lọ sọ́dọ̀ babaláwo ta tún gbàdúrà sí i ó ní kí nìyẹn ó ṣe yọ sí òun. wọ́n bọ́ kí wọ́n fẹ́ kó fọ́n lọ́sọ̀ òkú jọ rẹ̀ àbẹ́ ní táwọn ti dé pàtàkì àbẹ́ sọ yóò fẹ́ fọ́n lọ́sọ̀. náà ilé má jẹ tágẹ́tì kò jẹ́ wọ́n òun ni. ó àdúrà yóò tó mọ̀ ọ́ àdúrà. àmọ́ ń gbàdúrà dájú. àwọn àdúrà ṣúkẹ́ṣúkẹ́ onímọ̀ mi ní tiẹ̀ ni bí kí wọ́n ti sọ̀kú wa lọ́sọ̀ àwọn sáré ìgbàdúrà àdúrà mi. ayé mò ń gbà ọ̀rẹ́. wọ́n ti sọ fún àwọn àgbà àgbàjẹ́ sí tó ń fọ́nà òbí. wọ́n tẹ̀rọ̀ pàt gbogbo mọ́tẹ́lẹ̀ lọ ṣe yẹn ni mi ò fọkàn sí omi fọwọ́ sí o bíbọ́ sí o ẹ̀sùn mi lẹ́nu ni mo ṣe fi yín lẹ́wọ̀ kí lè kí lè kí lè kí lè wá pọ̀ bẹ́ẹ̀. ẹ ti gbàdúrà ní àwẹ̀ àyèmí mọ̀ ọmọ ah, tí mo sọ àwẹ̀ àti àdúrà ọmọ tí mo sọ ẹ báwẹ̀ ìgbàgbọ́ yẹn curu é ẹ wá fi àwẹ̀ sí ó lè kúkúrú ó lè níbọn nítorí ẹ lè má gbà ní gbàgbọ́ yẹn ti kúrú jù sí kẹ́kẹ́ fún fi àwẹ̀ kún. ká lè bẹ̀rẹ̀ báyìí ó lè bẹ̀rẹ̀ sí ní bàbá yìí. báwo ẹ̀ ẹja bẹ̀rẹ̀ ká kù sí. wọn ò gbà wọn bẹ́ẹ̀ wọn fi rú inú bá ìgbà wá títí dòdà pẹ̀lú dùnú ni pẹ̀lú ìdùnnú ayọ̀ ni kò ó ní mi ò jẹun màá bẹ̀rẹ̀ sí nígbà wẹ̀ látẹ̀lé mi ní stọ̀pù ẹ̀ rárá nígbà tó kú ẹ̀ bá gbẹ tó lórí ìdúró kí ní ọ̀hún ṣàbí lọ́mọ àwọn òun náà wá jẹ abẹ̀rẹ̀ àwọn báyìí ìwà wẹ̀. irọ́ irọ́ irọ́ irọ́ òṣèlú òṣèlú jẹun òṣèlú jẹun ah. bí mélòó lára ẹ̀ tó tó máa mú òdì jẹun mọ́ láíláí ah. ọlọ́run òwò tó gbogbo yẹn já mo ní. It's so strange to me ó kọjá òye mi. kò sí bàbá lẹ́ni tó lè gbé wọ̀ bàtà èmi ò jẹ́ bá ti bọ́lẹ̀ wọn bí ẹnìkan dé akótó padà wọ wo tó o bá gbìyànjú ẹ máa yọ sí ẹ lójú ayé máa máa yọ sí ọkọ ẹ lójú àlá gbogbo bí màmá fi màmá fi yọrí lẹ́nu. bẹ́ẹ̀ni sọm bẹ́ẹ̀ni olórí burúkú sọm wà á ti ta ni wẹ́ẹ̀ni wo ni òní ṣe ṣe sórí wẹ́ẹ̀dì eléyìí kò sí pápá ńlá bá ńlá ìyá lápò ìyá ẹni tó máa sọ kékeré wẹ́ẹ̀dì eléyìí máa ṣe ṣe jẹ́ kí n sọ fún ẹ lọ́ máa ṣí ọrùn títí ẹ kó dákẹ́ mi máa ṣáyè tèmi má wàá disturb mi mọ́ ọ ti bá ah ṣé possible ni báwo ló ṣe máa sọ yín pé kí n fẹ́ ìwọ ìwọ tó yẹ pé mi nìkan ni mò ń rí ẹ. tó bá dí mi lọ́wọ́ ah! tó bá dí mi lọ́wọ́ wọ́n gbá kọ̀ dínú yọ. ṣe yóò mọ̀ pé mo nífẹ̀ẹ́ ó mọ̀ pé torí ìfẹ́ tí mo ní mo fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ o wò ó àti tòjébọ olóòṣà lọ́wọ́ kò sí bàbá aláìní tó lè bọ́. bẹ́ẹ̀ wèrè lọ ìfẹ́ wèrè owó gan ah! ìfẹ́ wèrè owó gan níbo ló ti tọ́ kéèyàn fá lójú nù òun ah! ṣe èèyàn wo ló lè rí ẹ èmi nìkan mò ń rí ẹ wá ní kébì fẹ́ wo ẹ mi ò lè fẹ́ ọṣọlọ kò yẹ kó lóye kó dúró ni gbogbo wèrè jáde jáde ẹ gbà mi, ẹ gbà mí ẹ wá ẹ bá mi wò ó. madam. kí ló dé. esma oyè la ka fura sọfọ ọgá lẹ yìí o ṣe rí bí bí ẹkọ ṣe ń catapult tẹ ẹ roman stanley tẹ kàn ń kí fúra yín yẹn mo kàn ń wò pé kí ló rọrùn pẹ̀lú brain tí kì í ṣe pé everything ti fẹ́ máa kẹ́ńtàló to democracy hapras mele. ṣé kò ṣe é ẹ sì máa ó yẹ ká béèrè lọ́wọ́ yín ni mà ó yẹ ká béèrè ni mà. ẹnu gẹ̀ẹ́sì ẹ ló wà kí ni tiẹ̀ láti máa wá béèrè foolish question. ẹ̀mí yín ọwọ́ mi ló wà ní ngbà tí mo gbọ́ tí ẹ̀kọ́ ń pariwo nínú ilé tí mo rí pé àbí ẹ̀ ń bá ogun bákàrà boko haram jà ni mo wá rí pé kò sí nọ́tì díẹ̀ kó má ti pé bóyá nǹkan ti lọ ń collaboration together to break. àsìkò tí mo wà yìí múdùmí ó ga gan ó ti yẹ bọ́sítà.

ṣé o tó ń sọ fún mi lẹ́sẹ̀ yìí ṣé o fojú rí àbórí pé orí àpẹẹrẹ pé lóòótọ́ ni o ṣẹlẹ̀ wà ní àtiṣe ìpè wọn ní gángan nǹkan wípé wọn hùwà bẹ́ńtì sáfíìsì wọn kò pè bí kẹsẹ̀ kan má lọ kẹsẹ̀ kan má bọ̀ kẹsẹ̀ kan má lọ kẹsẹ̀ kan má bọ̀ à ẹbí ṣọ́ra ọ̀rọ̀ pààyàn ọ̀rọ̀ ẹni kò lè pa ẹ́ o. làbẹ̀bẹ̀ ẹ̀yin làbẹ̀bẹ̀ ẹjọ́ kí ló máa ń ṣe tí o kì í gbàyàn gbọ́ báyìí ná mo sọ fún ẹ pé ṣèyí tó wà nulẹ̀ yẹn tó bá ti dúró báyìí tó dẹ ṣé o mọ̀ pé ní Ondo tó bá sọ pé ìyẹn wà tó bá fẹ́ tí kàwá fẹ́ràn pẹ̀lú bírèmù ẹ̀ àkọ́kọ́ bẹ̀ látọ̀rí. sọ́fíṣà ni. Ah, bóyá ọtí fẹ́ fi sọ́bọ̀tò ó ah, ah, jọ fi ó ti fẹ́ ká kòmùlómẹ́ntà ti fẹ́ ká dàrú. pípé ohun tó sọ bíbà ní sí ẹ̀gbọ́ pípé àti ṣe orí wọn ti ṣe gángangàn. yẹ́sìkẹ́. sábìsì wọn ti sá lọ. èpè mọ́. wọ́n ń gbọ́jà. ṣé two two five ni abẹ́mi kò dín. wàá sọ pé ètò fẹ́ bẹ̀rẹ̀ sí rọ̀ pẹ̀lú bírèmù yẹn ni. <laughs> wọ́n wọ́n lọ pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́ẹ̀dẹ́. ẹbí yóò máa gbọ́ tí o tó ṣẹlẹ̀ sẹ́ni pé àti ìyá mi. it's better crazy o. Ah! ẹbí tọ́ ẹlẹ̀ lọ́rọ̀ gbọ́ bẹ́ẹ̀ kí lè wá ṣe ń yí. ẹ̀jẹ̀ lẹ́jọ́ ti àbáyé ìsọ́nkọ́ ya wèrè nínú ẹbí rin èèyàn pariwo èèyàn kan ya wèrè èèyàn kan bọ́ akíní kan sọ kó ṣe é ọkùnrin kùnrin. mi enjoy life ẹ látijọ́ tí a ti jọ ń gbé papọ̀ nulẹ̀ bíbáyìí tó jẹ́ pé di yà àti tá a sọ ńgbà yìí tó bá jẹun fẹ́ ìwọ ló máa ń lá pílẹ̀tì ẹ̀. kó má di pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí máa tá kó àṣẹ lára. àtàkùn àṣẹ ọ. ẹ̀yin ẹgbẹ́ àkọ́rí ọ̀run ẹ ṣe àdúpẹ́ o tẹ́rí mọ̀gìrì mọ̀gìrì bí gàdé kù yìí. mo fà yìí. ẹni tó lọ ṣẹ́ẹ̀ṣì tó gbàgbé fìlà sọ̀nà tẹ́wọ́ ẹ tẹ́wọ́ fi dáná fún wa mi báyìí kò ní dáfẹ́ nìyẹn fìlà yìí lè bí ẹgbẹ́ àkọ́rí ọ̀run ṣé àpò ìsọ̀rọ̀ ni ṣé bí ìtìrọ̀ lẹ̀yìn ẹ̀sìtìrọ̀ làwà wà kí ló bá ṣe mi báyìí. nǹkan mọ̀ ya gbélé ìsírí ọ̀rẹ́ bí apáyín etí rẹ̀ á nà ibi kan pè yín ṣe ṣé bẹ́ẹ̀ ni àyè orífọ Ondo níbi kò bá rí jẹ Ondo síkọ́ kí fi lọ́ọ́ rí ẹ rí bíi ti Panama. dẹ́bà àti sọ́nà àjọ jẹ́ ni ó jẹ́ àkúta. ẹ̀ẹ́dẹ́gbẹ́ àjẹkùn láti jẹun mọ́. yọ kò tí àìbá ẹ wò ti tẹ́ wò tẹ́ finally ni yọ jẹ́ mi sọ̀kọ́ mọ́ ọ rì máa ya pàǹtí ṣe yí báyìí kété kì í sọ máa rí download rẹ̀ kó. ẹ ẹ ẹ YouTube wa tó bá gbé ẹ sí Instagram ó ní followers tó pọ̀ rẹpẹtẹ báà wà ìṣẹ̀ ni máa wò ọkàn wa láìkẹ́ ni ṣé àpè sọ̀rọ̀ ni ṣé àpè sọ̀rọ̀ tó bá ń pariwo iyọ̀ iyọ̀ iyọ̀ ẹ̀rọ láì ṣàjẹ́ gbogbo kí ni ọ̀gá tó kó sọ́nù. ọ̀gbẹ́ni sàn èyí ò dùn mí kọ nígbà kó jẹ́ fún àbá rẹ jogún lẹ́kọ̀ọ́ tó bèè wẹ́ẹ̀ ní nǹkan kan uyó uyó fìlà rẹ iyọ̀ ẹnu rẹ yòókù rẹ bí kò á sí iyọ̀ òrùngbọ̀n rẹ gan bíi tiwọn ewúrẹ́ ewúrẹ́ kèé lílu rí a ìyòsìn oní òsìn òsìn tẹ̀lé wọ́n yẹ òsìn lóore pé lójú ọjọ́ kan wà wà orí ẹ̀ kò pé orí ẹ̀ tó sọ pé kó jẹ́ kó filẹ̀ kó máa kó ṣe ara ẹ̀ lọ tó bá ti ń jẹ táàbà kẹ̀dẹ̀ jẹ́ ó máa kúta nínà. kó má lọ já skéèlì fún wọn. àánú ẹ̀ àánú ẹ̀ méjì yóò tó máa fi wọ̀n ẹ̀kọ́ pẹ̀lú àrísìsì ó ń bọ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. ẹ kí ló ti ń gbọ́jà báyìí. tó bá fọ́fẹ́ ló ń lo oògùn tó ń ṣẹlẹ̀ ló lè yẹn tí bá ti ṣe báyìí kó máa kó ti bẹ̀rẹ̀. òrètí pọ̀ ló kọ́ ó pọ̀. òrètí ọ̀tọ̀ tàbí sí ìyá ló dé ẹ má kì mí pa kí lẹ fẹ́. Hmm. afọfidà wa wẹlíkọ mọ wọn. ẹ ẹ ń táwọn ẹni fún un pé akọni kí àwa ká yọjú sí i pé ká mọ. ẹ jọ ẹ jọ ẹ jọ kí ni déètì ìlú. seventeen. sẹ́mu àtúwá. èmi ni seventeen. ẹ kí ló pè mí àtìyẹn pọ̀ tó lóṣù ò tí ì parí torí mi mọ́ tẹ́ fẹ́ rí mi fún. Ah, oṣù tẹ̀tì ni mo lò tán. iye ìṣọ̀fọ̀ yìí èso èso àlẹ́dà mi àgbé ìṣèbá ìṣèbá èso fún yẹn gan bóyá kó ló ń bá fọ. ẹ ṣe sùn nǹkan tó ṣẹlẹ̀ la ní kí a fi tó yín létí. o ti fún yàn lóyún ègé nàgbé. Ah, rárá mọ ìgbà tẹ́tí ní kí n má ṣe kinní yẹn mọ́ mo ti mú burantaṣi mi mo ti sẹ́ndì ẹ̀ sóńdó mi ò ṣe bẹ́ẹ̀ mọ́. ṣùgbọ́n àbẹ̀ kò èso hmm? tó ń lọ ah, tó ń sọ wáyé tó ṣàgàwà sí. ẹ sùn ìtàn tó ń ṣẹlẹ̀ nínú ilé ìlànà kí a ṣàlàyé fún yín nígbà tí ẹ̀yin kò sí ilé madam kékeré lọ́jọ́ kan mo kàn wọ́ sí sitting room mo wá rí i pé wọ́n ń prabrate wọ́n ń carbonscle everything wọ́n kò bẹ̀rẹ̀ sí scatter everywhere wọ́n kò bẹ̀rẹ̀ sí báyìí bọ́dé bá nígbà tí máa wo ọ̀tún àbòsì mo rí i pé kò sẹ́ni bọ́ tó wà together pẹ̀lú wọn mo wá ní madam madam kí ló ń ṣẹlẹ̀ ó kàn sọ pé get out here get out here ah mo wá wò pé kó má lọ́ọ́ máa di pé nǹkan tó máa ṣe kòlábò papọ̀ nínú ilé mo ń sọ fún ìkejì mi kí àwa explanation fún yín ni mà. lóòótọ́ ọdẹ wọn sand bí kọ́ ló la pẹ́ wọ́n pariwo gidi ni òfin lè efi ọkọ̀ kún èmi máa fi kún mi tọ̀dọ̀ tèmi ọjọ́ kan mi kàn ní kí wàá wọ̀ ní sèrò gbárí wọn tán mu gàrí ṣebí tó bá fẹ́ mu gàrí á bomi kún á ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ ọkọ̀ ṣùgbọ́n ẹ̀ lọ́ fún mẹ́nu ọ̀gá ayékèké sẹ́yìn máa ṣe láyé lè you you get out ọkọ̀ tí mo wá pẹ̀lú bínú kínní lẹ́lẹ́ lọ́nà yà get out kó lọ́dọ̀ mi kí mi ah kó tó di pé ó máa di pé a máa lọ gé okùn sàṣọlẹ̀ kùlé a kò ní rírọ̀ o lọ́kẹ́ ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀ lọ́kẹ́ ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀. gbogbo kọ́tìkàtì tẹ̀ ń sọ látẹ̀kùn nísìnyí tí wọ́n ló yé mi rọ̀ mọ́ pa ah. ẹ kò yé mi èèyàn kan ó ń para èèyàn kan ń gàrí kí ni ẹ̀ ń sọ gangan ta lẹ̀ ń bá wí ta ló ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ tẹ́ẹ̀rẹ́ ni tó ń bá sọ̀rọ̀. ìkà tí à ń sọ ni pé àǹtí ṣèyí ni à sọ ń pa ẹ̀. ọmọ mi. yes girl well. ó ń pariwo. Ah, yes shouting. ó ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ rẹ ni tó ń jọ ń sọ̀rọ̀. very very shouting collabo. ẹjọ́ náà ẹjọ́ náà ṣe ìyẹn ni o ṣe ní kàtẹsẹ̀ lébọ̀ ṣé kìí ṣe pé tí ń sọ pé orí ọmọ mi ti ń dàrú. Ah, àbò mi bá kí wọ́n ní ẹ tẹsẹ̀ lébọ̀ wọ́n tẹsẹ̀ lébọ̀ rọ̀ yín o wọ́n á ti ẹsẹ̀ lè bọ ọ̀rọ̀ yín ẹ kó pálapàla yín bọ́sà jẹ́ nígbà tí mo wà ní. ká sọ pé ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì kò mú ṣẹlẹ̀ sí mi. mo ní ẹ bọ́tà. fọwọ́ move ṣe ní kọ́lọ̀ lédi wíwá dáadáa. mo ní ra iṣẹ́ gbogbo ẹjọ́ yín kọ́ṣẹ́ ti jẹ́ wọn ti yí. èmi dá sọ̀rọ̀ mo tẹsẹ̀ lébùú kí ni gbogbo kátìkátì mi ó yóò tó yẹ kó yé wọn náà tí ó bá yé wọn ìwé yẹ kó yé ẹ ṣé ó kọ́ máa dédé wo mìíràn kí n lè sọ pé màá kú jọba yẹn màá dẹ́ wò sùsùn màá ní màá kú bàtí ṣe mú un yáwó ó yẹ kó yé ẹ tí ó bá yé wọn náà. ìgbà wo ló sùn lẹ̀ sí rí. àti ilé tàbí ẹ̀kọ́ ló sọ ah, ah. bí màá tẹ̀sí ìrora níjọ́ wo tó tẹ̀ bá mi sọ nítorí ọdẹ. ìyẹn wa ní bí ká máa confess negative ọjọ́ sí wa nínú. ọgbọ́n ti fẹ́ máa tẹ pílẹ̀ ọ̀rọ̀ kí ló tó sọ̀rọ̀ báyìí ṣé ó máa wu èèyàn kó dẹ̀ wà láì bẹ́ẹ̀ lọ máa kú déètì báyìí wọ́n ti ní wa ti ṣẹlẹ̀ àní control báyìí ìbọn ọmọdún lé níwọ̀n ìbọn tó yẹ kọ́sọ́nà àbíyẹ kó ti yẹ straight straight yọ that side, gbà tó sọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó wàá sọ. ẹ mo bẹ́ẹ̀ tẹ̀wé ṣáà fún school ṣọ̀rọ̀ dáa. ọdíṣe wọ́n ti yẹ kó ṣe má báwa ni lẹ́yìn. ó dà kó báwa ni ìgbọ́dọ̀ ló ṣẹlẹ̀ ló serious lórí kí ìgbọ̀nmọ́ àná. ẹ ẹ wà nílẹ̀ ló fẹ́ sọ̀rọ̀ wá ìfọ̀tà. ẹ má lọ sí lẹ́kùn lẹ́kùn lẹ́kùn ẹ sí àkànnù. nǹkan tó máa ń ṣe ẹ̀ ò ní kó sọ kò yẹ ewé ń ṣe yẹn jẹ́ ń ṣọ́ọ̀tì nìyẹn tó bá mọ̀. ayé ò máa ronú mọ́ hypertension ó máa pọ̀ ń tà kó tó máa ṣe é sọ òyìnbó ní problem shared is half solved so sọtinú ẹ advice táwa náà bá ní àárẹ̀ ń dà ẹ̀ tó gbogbo ìyẹn tó a máa fi tẹ̀mọ́nú ara ẹ̀ tó a máa fi mí kan ẹ̀ tó a máa fi mí kan ẹ̀ hypertension rí ló jọ. ṣètìgbọ́ ṣẹyẹ nǹkan tó ń ṣe yín tẹ wọn bó eré lọ́kàn mi tẹ wọn bó eré lára mi sìnsẹ́ ló lágbára yìí. ó ta ló ṣá. èwo ní ta ló ṣá ó tó ti bẹ̀rẹ̀ ni wọn máa gbọ́rọ̀ bọ̀ ló bá ti ń gbọ́rọ̀ wá ó ti fi nǹkan gidi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá dání kan àti tẹ̀lé bírèkì ọ̀rọ̀. ó sọ pé nǹkan tó ń ṣe ẹ́ ìbílẹ̀ pé ah, ká ìṣẹ̀lẹ̀ wá solution sí o èmi máa wọn ló ṣàlè olóyè tó máa sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìgbà tọpọ yìí sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan tó yà tọpọ yìí fèsì ó lágbára gidi ó lágbára gidi ọ̀rọ̀ yìí lè mú mi lórí ikùn àní lórí ìgbà míì wọn àtàlẹ́ dédé ní àwọn lálàá egbò lé àwọn lójú oorun ah, ah. ànákọ́ náà sọ wípé àwọn ilé tí gbólókù kọ́ wọn kù lójú oorun wọ́n wá ti wá bẹ̀rẹ̀ sí ṣe yan wọn wọn wọ́n á ṣe wọ́n wọ́n mo wọ mo notice kìíní kan pé látìgbà tó ti ń fẹ́ lédi. pupa yẹn ṣe yí àbí ṣe yí láti gbà yẹn lọ́ọ́ ti bẹ̀rẹ̀ yamayama yìí o. àbí lédi àti pè mí lọ́jọ́ wo ni bí ẹ̀gbọ́n ìtọ́pẹ́ ṣe ń ṣe sí mi sí ni kò yé mi kò ṣe gbá ó ṣe kí wọ́n dáadáa rẹ̀ èmi náà tẹ̀sí ń wò pé as bàbá ọkọ o kí n tẹ̀ tún kó bẹ̀rẹ̀ kí n bá sọ̀rọ̀ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ on behalf ṣe yí o mi ò pẹ́ gbọ́ngàn ti rí nǹkan tó ń lò rí ọ̀rọ̀ yẹn gan mọ́ mi lòun gan ó mú wọn lọ́kàn gan. wo bí wo bí ọ̀gá adé ṣe àmánú gbọ́ ìwé tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé ẹ̀yìn ọ̀pọ̀ ọ̀kà púpọ̀ gan. a ti gbàwẹ̀ a ti gbàdúrà ṣe ṣé òru ṣí orí pé mo rù ni. gbẹ́ni sàn ọ̀dẹ ló ń gbàwẹ̀ ń sìn ṣé ò já ni àwọn ọ̀dẹ ló ń gbàwẹ̀ yóò jẹ́ ti sọ jẹ́ ti sọ tọ̀rọ̀ kan fún ẹ gbogbo tí o kà á lẹ̀ mi ò kà á kún pírọ́blẹ̀mù ọlọ́run bá gbọ́ sórí nàìjíríà la wà áfíríkà wọn pé bíbá yìí tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ yẹn máa tẹsẹ̀ ilé bọ̀ ọ́ àbó mọ̀ ni wọn ò rẹ́ni sọ fún ẹ yẹn máa tẹsẹ̀ ilé bọ̀ ọ́ ni ọmọ tó ṣẹlẹ̀ ní wọn bóyá bàrà tọ́pẹ́ náà ló máa sọ fún ẹ àbí mọ́mì èmi láwọn ibìkan tí mo lè mú ẹ lọ mo láwọn mo ní pásítọ̀ tí mo lè gbọ́dọ̀ dọ̀ ẹ̀ àfa náà wà ń bẹ̀ ìtẹ́ bá fẹ́ mi. bẹ́ẹ̀ yẹ gbà olódi mákẹ́tà àwọn àfa báyìí fún mákẹ́tì wọn ni àbí wo àdúrà tẹ̀ ń gbẹ ìtẹ̀ra mọ́ o bíbélì gan ni ó ní àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti ìbọn náà ó tẹ̀lé má jẹ́gẹ́ ẹ̀ nù ẹ gbàdúrà sí ẹ gbàwẹ̀ ṣe bẹ́ẹ̀ lólùsọ chọ́ọ̀chì àbí pásítọ̀ ẹ bá wọn sọ tó bá jáwẹ̀ ni á yàn fún yín ẹ wà á lè tẹ̀nu máa wà ókè náà with time you can say big deal náà lóòótọ́ but instead wa máa fi tẹ̀mọ́ra ẹ̀ wàá sọ wàá sọ ẹ gbàwẹ̀ ṣùgbọ́n àwọn àfáàgbà míì wọ́n chance wà lára wọn o. Hmm wòlíì wà ń bẹ̀ tó yẹ pé wọ́n ń chance wọ́n ń àwọn èèyàn gan. a ti gbàdúrà gbàgbọ́ jẹ́. ìyá náà lè wọn gbà lọ ó ti gbọ́ ẹ̀wọ̀n àdúrà náà lè wọn gbà lọ ọlọ́run àti ọ̀sán ọlọ́run àti ọ̀sán. It's so strange to me. Ó kọjá òye rí. Àdúrà lọ pàtó. It's so strange to me. Ó kọjá. jọ àwọn ẹ jọ oríbo náà lọ. pásítọ̀ ti lọ sórí òkè. ṣé ẹ mọ orí òkè tí wọ́n lọ. àmì ìmúrí òkè tó lọ ọ̀hún kí n dágbére rí ìtì wọn lọ ṣùgbọ́n mo mọ̀ orí òkè. ṣé ò sí máa. kò sí ìjà ìyá ní láti orí ìjà ẹgbẹ́ ọ̀hún ẹ ṣe máa rẹ ẹ ṣẹlẹ̀ báyìí ẹ mọ ọdún ṣẹlẹ̀ ẹ má fọ rárá ẹ má fọ ṣe rí ẹ mọ bá mú yín lọ síbò mi ẹ má wọrí bá mú yín lọ sódà fáà kan torí bọ ẹ jẹ́ christian òun kí n mú wá sọ́dọ̀ pásọ mi báyìí ó ti ń lọ bọ àfààyàn mo ṣọ ó yàwòrè ju pásọ ilé lọ iṣẹ́ ikú náà fi ràn yẹn yẹn máa ń lékú ṣeré inú máa ń lé wọn dànù dọ̀bà ń gbọ́ wọn bí dà ikú kẹ̀ ó máa lé ó máa lé ó máa sáré ni ṣe gbọ́ ó jìnà òfin wa kò máa ó mọ orúkọ bẹ́ẹ̀. ẹ jẹ́ àlò ẹ jẹ́ àlò. kí ló wá dé báyìí ìgbà wo fẹ́ ṣe gbogbo eléyìí tó ń ṣe ìdá mi máa bẹ̀ sọ́tọ̀ rọ̀ ó dẹ̀ wọ́n á ń káṣù ìhùn káṣù bẹ́ẹ̀ sọ láti bí ìjọ mélòó kan ó kò ń ṣe bó ṣe wùn ẹni ẹ ìgbà olùfẹ́ ronúdàrọ́ mi jọ ń torí ọlọ́run o tó bá máa pa tó bá ṣe ní fìlà kíyọ̀ máa máa dúpẹ́ ni àbí kí ló ní mo sọ àwọn àgbàlagbà dẹ́gbò wọn ní ojú tó bá máa bá rẹ̀ kò ní tààrọ̀ ṣe pé ẹ wọn máa fẹ́ kó kó kúrò lọ́kàn. kúrò láti iye ọdún ìtẹ̀mí àtọmọkùnrin tí ń bọ̀ ẹ táwa mú ọjọ́ wedding tó kù díẹ̀ ká ṣe wedding ó dẹ̀ ní kó dùn fún mi just like that ẹ dẹ̀ ní kó tó nǹkan tó tiẹ̀ lọ méjì ni àwọn fámìlì ẹ̀ ló sọ̀kọ̀ wọ́n jẹ́ kó yé mi pé láti ìgbà tí Tọ́pẹ́ ti mọ̀ mi ló ti ń lálàkàlà ló ti ń rí ìrankíran nítorí ẹ̀ ń kọ́ ọ̀sán support wedding wo ọ̀rẹ́ sí sórí gbogbo ètò sọ yẹn èmi ò gbá wọlé àwáwí lásán lásán ni wọ́n ń wí wọn ò fẹ́ kẹ́ fẹ́ ra yín ni òun ló ṣe ń dọ́gbọ́n lu ọgbọ́n ọgbọ́n oríṣiríṣi àlákàlà orí burúkú wo lọ́la wo ṣé kí n má jẹun ọjọ́ tó ti wú mi lọ́dọ̀ ọmọkùnrin tọ́gbà bí kí ló porúkọ ẹ̀ tó ti lọ fi mí wọ̀n pé ọ̀rẹ́ òun rèé tí mo ti rí bá ọjọ́ ni mo ti rò pé ilé yìí lásán lásán ni ọ̀rẹ́ fọwọ́ rajà mú wo títí báyìí ọmọ kan tó pè sàkàràmàjẹ sàkàràmàjẹ kan lọmọkùnrin wọré nígbà yẹn kò lè gbọ́ tí bàbá sọ ó gbé mi lọ́kàn báyìí jóyè ó gbé mi nínú pé kò tẹ̀ sọ fún rẹ̀ pé eléyìí ó máa jẹ́ ìjúlẹ̀ ni ó máa jẹ́ ìkúnlẹ̀ ni kò sí ìbọ̀tọ̀ rẹ̀ mi ìfẹ́ ti rú gbogbo ojú ẹ̀ kó lè gbọ́ káṣà máa dúpẹ́ pé bó tiẹ̀ ṣe wá padà ṣẹlẹ̀ yìí ó dáa tí ò ń ṣe pé o ti wà nù ilé ẹ̀ jọ tó bá jẹ́ pé o ti wá wà nù ilé ẹ̀ tó wá ní pé irú nǹkan ìwáṣẹlẹ̀ báwo ló ṣe fẹ́ fi hàn so tó mẹ́rù ẹ tó wá kó báyìí tó ń dà síta báwo ló ṣe máa rí lára ẹ máa dúpẹ́ pé kò tí ì kọjá mi tẹ̀ obìnrin tó tó tó wà òkè tó fà ìyẹn náà àbí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi bomi sára kó bọ́ta àwọn ọkùnrin kan kò ló tọ́ ní ìdí ẹ mú jojojojo mi ò ráyè o mi ò tiẹ̀ ráyè. ṣé kò tẹ̀ mo sọ mo ní ìgbéyàwó yìí ò ní ṣe ṣe ṣé mi ò sọ fún ẹ ni èmi ò jẹ́ ni ò ń bá mi lérí òun bá mi lé ní ṣe yìí mo sọ fún ẹ pé òun lè fẹ́ lómi lẹ́yìn mi yes mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ pé àgọ́ mi ló máa padà dé adìyẹ ìgbẹ̀yìn tó rántí òwe tí mo bá fún ẹ wípé bàtà tí èmi ò dé bá ti bọ́lẹ̀ kò sí bàbá náà nìkan tó lè tẹ̀sẹ̀ bọ́ wo àfi kó tètè yá gbójú ọwọ́ tèmi wọlé torí táìmù lọ kó yá tètè jẹ́ ká fẹ́ra jẹ́ ká fẹ́ra wa jẹ́ ká fẹ́ra wa já èmi nífẹ̀ẹ́ já fẹ́ra wa ìwọ náà nífẹ̀ẹ́ mi padà já fẹ́ra wa táìmù lọ torí bó o fẹ́ gbọ́ ọkùnrin kò sílé tó máa fẹ́ sílé kò sí kò pọ́síbù níbi tẹ́mi ò jẹ́ wà níbi tí mo wà. This life is so strange to me ó kọjá òye. This love so strange. Ẹ wá kí ló fọ arúgbélé mi sí báyìí. Ó èmi èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. Mi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ. Èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. Èmi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ ni mo ti sábà bá ẹ kí ni kò dá orí yóò jọ pé ó képe ó máa bá ké wọn lẹ́nu many strange things happen in this life. tí ìgbà nífẹ̀ẹ́ ni mi lè máa dààmú ẹ̀ látijọ́ yìí ìwọ náà wo tífẹ́ ò bá sí nínú ọkàn mi ni mi lè máa wàhálà ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ wò wò ó ṣe but i get strange things wey i no fit talk. ó máa pè yẹn kó o fẹ́ mi ju pé kó o fi àwọn tó fẹ́ fẹ́ yẹn lọ. ṣíṣe gbọ́ tètè mi gbọ́ gbà gbà fún mi gbà fún mi i need you in my life. ó kọjá ọgbọ́n orí mi máyà mi ní wèrè strange man. ṣùgbọ́n síbò ni. má sọ mí di dàkúdà. èmi àti ẹnìkan là ń ríra wa kò tún sẹ́ni tó lè rí ẹ lẹ́yìn mi even tó ọ̀rẹ́ mi bá wà lẹ́gbẹ̀ẹ́ tàbí mọ̀ mi kò sí ẹbí mi àbí ara mi kankan tó lè rí ẹ àfi mí nìkan báwo ló ṣe wá pọ́síbù kì í fẹ́ wọ́n náà wọ ọkọ tó ń sọ ó kọjá ohun tó ń dúrà láti sọ ni pé tí gbogbo àwọn èèyàn bá lè máa rí mi ó máa fẹ́ mi. tí àwọn èèyàn bá lè máa rí mi ó máa gbà láti fẹ́ mi tí mọ́mí ẹ̀ àwọn ọ̀rẹ́ gbogbo èèyàn sá àwọn aráyé tó bá rí mi wà fẹ́ mi ṣé ń sọ̀rọ̀ ó má fẹ́ mi àwọn èèyàn máa rí mi wọ́n á rí èmi ò jẹ́ wọ́n máa rí mi ṣé nígbà tó ti bàrẹ̀ láti fẹ́ mi àwọn máa rí mi ìfowópamọ́balẹ̀ ṣé nígbà tó ti mi. This life is so strange to me ó kọjá òye mi. èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. fimi lọ́rùn lè ò jẹ́ fimi lọ́rùn lè kí ló dé kọ́. bẹ́ẹ̀ nìkan kọ́ sọ. kí ló dé kọ́ nínú ọ̀ràn wo ni mo máa rí all the time yìí. èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. tí mi ò lè bẹ́ẹ̀ nìkan kọ́ sọ. kò possible o kò possible o kó yá fi sílẹ̀ kó jẹ́ kí ráyè ṣayé mi ah, ah, báwo ni mo ṣe máa fẹ́nu tó jẹ́ pé mi nìkan ni mò ń rí ẹlòmíì ò lè rí ah, ó dé mo wá dá mi láàmú every time kí ló dé mi lọ́rùn jẹ́ kí ṣayé mi o jẹ́ kí ṣayé mi o fi lọ́rùn sílẹ̀ o. many strange things happen in this life èyí tó kọjú sí mi yàtọ̀ sí tirẹ̀. ọlọ́run bá yàn náà fún mi lélẹ̀. eléyìí ò kékeré this is big. thank you very much thank you so much. ilé ṣùgbọ́n ẹnìkan lè ń gbé adúlù nílé. èmi àtọ́lọ́wọ́n ọba hmm, mi ò tí ì níyàwó àfi tó bá yẹ pé ìwọ máa fẹ́ mi kú. <laughs> Thank you very much. I'm taking around today. Okay. Stood down by the kitchen. Wọ́n pẹ́ yóò ní máa láì kitchen This is the way to bedroom. Kí ló ṣe? Ajá kí ẹ jẹ ni. Èkó kí n jẹ kán dá ajá lọ. Kí ló ṣẹlẹ̀? Ah. Ṣé ojú tó kọ́ bẹ̀jẹ̀ mi? Mi ò parọ́ kù bíi kí mi sùn báyìí kí mi á swim nínú omi ó yá mo gorígi ọ̀pẹ ìgbà kò dì tún yá mo di gorígi mango níbẹ̀ ni mo ti mọ̀ fọ hmm, ohun mìíràn ti dé kò tí ì di fọ adihun mìíràn bọ̀ kí mi á lọ. ìyá kìsìn ẹ̀jẹ̀ má bínú ẹgí ẹgí o mímí ayé kò ní mi wà ṣé o gbọ́ ṣé o rí tó hmm. o sọ tí o sì bí irọ́ wà ń bẹ̀ èsì rọ̀ ń bẹ̀ ṣé o rí ọmọ omi tó bá wà lórí ọkọ̀ kinu àti àwọn ọkọ̀tọ̀fín ọkọ̀jú omi tọkọ̀ bá dànù sínú omi ó lọ́ọ̀lẹ́ ọdún ni ọmọ omi tó bá ṣeré báyìí tó bá gbómi parí ó lọ́ọ̀lẹ́ ọdún ni ọmọ omi tó bá ń wẹ̀ lójú oorun báyìí ilé ọdún ló lọ bí òdi lọ mí tìtì pẹ́. Ah, n kò ṣe mí nínú ọ̀rọ̀ yìí mi lọ mítìn lórí mi láìka jẹ́ èyí àbá mi gọ́yà máa jẹ́ kò ní mo fọ̀ mí fẹ́ n kò dùn mí jù lọ́rọ̀ rẹ lè fọ̀ torí fọ̀ jẹ́ laboursis òun lè jí mi òun lè jí mi amọ̀rọ̀ mi lọ́ torí fọ̀ jẹ́ laboursis mi ni yóò n kò mọ asọkùnrin ní fọhùn gìsọlí john mo ṣe ronú sí ni. làbẹ́bẹ́ làbẹ́bẹ́. nígbè kì í sọ orí mi pẹ́ nígbà wọn ṣùgbọ́n orí mi ti rètí pé báyìí. wé máa ń ṣẹlẹ̀ eh. ló bá fọ fi òun fẹ́ kúrò nínú ilé eh. òun fẹ́ máa lọ eh. kò sí problem jẹ́ ká kọ́kọ́ mo lọ sí kíṣìnì náà káṣẹ́kì pọ́ọ̀tù káṣẹ́kì ráìsì kó má jẹ́ pé ó ti da every every together gba orí fẹ́ǹsì náà. ẹ kí mo kò sọyàn ni ẹgin ọkọ tí sọ̀rọ̀. ẹgin á dà fún ẹ o mm-hmm. ẹgin tí mo fi nífẹ̀ẹ́ sí ẹ̀jù nìyẹn torí kìíní <laughs> ó máa ń ṣiṣẹ́ bí aago lẹ̀ ni ó máa ń bọ́ sójú rẹ̀ ẹ ìyá kìsìn ẹ máa rìn sórí kìsìn lẹ́sẹ̀ yìí a máa lọ ṣẹ́ẹ̀kì òróró mm. a máa ṣẹ́ẹ̀kì gàrí a máa ṣẹ́ẹ̀kì epo mm. a máa ṣẹ́ẹ̀kì ẹ̀wà a máa ṣẹ́ẹ̀kì gbogbo àwọn ingredient ah. yá ẹ ti gbé wọn kọjá orí fẹ́ǹsì. èyí ò dùn mí kọ ọdún mẹ́rin ló mú wọn yàn ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu rẹ̀. òṣèlú bẹ́ẹ̀tì iṣẹ́ o kí òun kò ṣẹlẹ̀ lè sún ni mo ṣe ọ́nà jẹ́mi sọ̀rọ̀ mo kò ṣẹlẹ̀ ní fọ́ bí mo ṣe ṣe ẹnu ọjọ́ mẹ́ta yìí mo jẹ́ fọ́ èmi náà rí padà yìí kí ní òun lé lórí mo yà á sá lọ. ìyá kò lè lọ yéésì tó máa lọ. ṣé mo gbogbo sọ níjọ́ yẹn pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́dẹ́ bọ̀ nígbà tó yẹ kó dé àwọ̀ yẹn ó sùn. ẹ wàá gbọ́ tí ó rí àwa náà àti táyà táyà sọ pé àwọn àlọ́ sọ̀rọ̀ fún àti pé ó fẹ́ sá lọ. wọ́n ṣe owó ya dèmí mọ́lẹ̀ ni. ó rí lọ́pọ̀ kan ó rí lọ́pọ̀ fẹ́ lọ. ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kó ló fẹ́ sá lọ. wọ́n ti bá ní yọ̀mí. bí wọ́n lọ ṣàgbá nìyí ṣé ọ̀dà sì kìsàrẹ́ bá ṣe wà yìí. yọmọ ṣe bẹ́ẹ̀ màmú ìyá lọ́sẹ̀. ló bá mọ̀ fún un bẹ́ẹ̀ lọ iye bẹ́ẹ̀ wà pé sálárì ẹ̀ sí méjì kò wá wà embarrassment yẹn pẹ̀lú màdàmú. ó dùn mí pé ìgbàjẹ́ lọ́wọ́ ìyá bàbá àti méjì apáyín bá yẹn. àwọn ẹ̀wọ̀ náà jẹ́ àtọ́nóṣó. Hmm? èèyàn ṣọlọ. má lọ. Eh? Hmm? ara ìgbà náà ara àdúgbò ó ṣe ìgbà yìí. lóyún ló ṣàn ta sánsán ni ló ṣàn ta sánsán ni kí tó lọ jẹ́ gan mo ti yó pẹ̀lú ọ̀run kí ló ṣe. nǹkan tó máa ń jẹ náà lọ kò ti láìpẹ́. ṣe ni gẹ̀ẹ́sì. láti jẹ ẹ̀fọ́ rírò pẹ̀lú ìpín àti èdè tó make sense. I get it. Oh. All right, good. Okay. Thank you, darling. tí ẹ gbọ́ náà mi rí Dayọ̀ nínú ilé ìlẹ́nu ọjọ́ mẹ́ta ìṣó travel ni mi ì dẹ̀ gbọ́ kíwọ náà sọ̀rọ̀ ń pa ẹ̀ rárá. ẹ wò mọ́ mi mi nífẹ̀ẹ́ Dayọ̀ mọ́ so. kí ni ìtumọ̀ yẹn o ò nífẹ̀ẹ́ Dayọ̀ mọ́ ṣé ń jà ni. àjà mi kò ìṣesí ọkọ tí ẹ bá tèmi mu mo dẹ̀ wí pé kó máa lọ́nlọ́ ẹ̀ kí ni ìtumọ̀ ìṣesí ẹ̀ ò bá tiẹ̀ mu ìwọ ló ṣàmúdayọ̀ wà nínú ilé ìwọ ló sọ pé òun ló nífẹ̀ẹ́ kí wàá tún ló ṣe fún ẹ tó fọ́ ní ìṣesí ẹ̀ ò bá tiẹ̀ mu ẹ́ ṣé o ti gbéṣe ẹ dé àbí o ti gbéṣe ẹ dé ohun tó bá wà bẹ́ẹ̀ ni kò sọ kò jẹ́ ká yanjú ẹ o kí ló ṣe fún ẹ. mú mi mú ní mi nífẹ̀ẹ́ yòó mu ìwọ tí ò bá tèmi mu. ó dà wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n máa ń pè èmi ìwà iṣẹ́ àgbà òṣìkà mo ti gbọ́ tìyẹ̀ báyìí mo nídìí láti gbọ́ ti Dayọ̀ náà bá mi pè lórí agogo jẹ́ kí n gbọ́ tẹnu ẹ̀. Ah, mọ́mì hmm? kí lẹ fẹ́ pè fún ah. mo ní mi ì nífẹ̀ẹ́ èèyàn mọ́ ẹni ẹ fẹ́ pè ẹ nídìí láti pè o ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa bá àtẹ̀ lọ kí máa ṣe tèmi. Ah, ó dàbí ẹni pé o ti make up mind ẹ pé o ní nǹkan kan ṣe pẹ̀lú Dayọ̀ mọ́. bẹ́ẹ̀ni mo ti make up mind o fẹ́ kí Dayọ̀ kúrò ní láìfẹ́ totally. pátápátá. wọ́n ló lọ yọ wọ́n ló ló ṣe ìwọ náà ló sọ fún mi pé Dayọ̀ tó bá tún ti ní kì náà mú mm-hmm. tó bá ti rí ọlọ́run lórí o. bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ lọ́rọ̀ ibi tí a máa ń fọwọ́ kíkì ìpínlẹ̀ náà kò tí máa jẹ́ is so strange to me ó kọjá òye mi. This life is so strange to me ó kọjá òye mi. ma fẹ́ má fẹ́ kí ló dé bọ̀ náà? Àbẹ̀fọ́ ayé mi mọ̀ àwọn kárò ni wò mo ń lérí mọ́ mi ẹbí kan máa ti ìṣẹ́ máa ti ìṣẹ́ nílẹ̀ ẹbí ní bí bẹ́ẹ̀ tó ní ẹ má gbàgbé nínú ayé ẹ. èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí tí mi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ. àjọ spirit lásán láti wọn máa dá gbèsè ayé mi láàmú kí ló dé bọ́nú ṣé yìí. Ma. kejì ìwọ nìkan ni mo rí mo dẹ̀ ń gbóhùn ẹ̀. mú mi àní mi ò báyọ̀ sọ̀rọ̀ mi ò bẹ́ anybody sọ̀rọ̀ mi báyọ̀ sọ̀rọ̀ jàre. Life is so strange to me, ó kọjá òye mi. This life is so strange to me, ó kọjá òye mi.

kàn dédé dúró á kàn máa rojọ́ á máa sọ̀rọ̀ á máa gbóhùn pátápátá ọ̀tá àdúrẹ́ni tó ń bá sọ̀rọ̀ hmm. má dẹ̀ bí léèrè tá ló ń bá sọ̀rọ̀ á ní rárá òun ò bá òun sọ̀rọ̀ nígbà tí mo ń ṣọmọdé má dẹ̀ má fi tí mi gbọ́ kó bá yàn sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n mi ìrẹ́ tó ń bá sọ̀rọ̀ in fact àwọn tá pé mi lè wọ́n ti ní notice wọ́n ti rí omi pé orí ẹ̀ ti fẹ́ dà ìyẹn ni mo ṣe ní ìyá ah, kò kí n káwọ́ kọ̀ọ̀tàn kí o tètè dìde kí n wá fọ̀rọ̀ mi mọ́ ẹ ṣàánú mi. ẹ jẹ́ àgbàdo àwọn ọmọ àdúrà ńlá lóye orúkọ Jésù bàbá wa tí ọlọ́run wa gbé ọ̀gá tó gbé ẹ̀yìn mi ọlọ́run ẹ̀gbà ọpẹ́ wa bíbélì sọ pé tó bá kú ẹnikẹ́ni kú ọmọ kó béèrè fún un tó wà kú lórí àwọn màmá báyìí lórí ọmọ wọn là ń béèrè ọ̀run ẹ̀tàn ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ ọlọ́run kó tà ah! bàbá àṣírí náà kò tú òkú olùfúnra lókè olú ẹ ṣeun Jésù olúwa wa ah. Ah, màmá <laughs> eh, ohun tí amúmiri nígbà tí mo gbàdúrà amúmiri wípé ọ̀rọ̀ kan wà nínú ọmọ yìí tí o fẹ́ sọ jáde tí ò sọ èmi yẹn tí kò jẹ́ kó fẹ́ kó sọ̀rọ̀ máa fẹ́ mo fi ọlọ́run rẹ̀ ẹ tẹ̀ nínú dáadáa tí ẹ bá fi tẹ̀ nínú àṣírí ọ̀rọ̀ ayọ̀ ló ń ṣé pé ọ̀rọ̀ wà nínú ìṣèlú tó bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀. ó yẹ kó bá mi sọ ó bẹ̀rẹ̀ ń ká ètò. bẹ́ẹ̀. afẹ́kẹ̀lẹ̀ tẹ̀ ẹ má dúró fẹ́ mọ́ mi kẹ́kẹ́ kí n bọ́ padà ṣe ti bọ́ àfàdú àjálù máa ṣe. ẹ bọ̀dẹ́ ọ̀dọ́ yín ojú tó bá ti sọ̀rọ̀ yẹn kò sí pọ́nmọ́. mọ́mì kò sí ṣòro mọ́ torí pé bíbélì sọ pé ńlá fún yẹwọ ìgbàgbọ́ wa ẹ má wọlé ẹ ṣe náà god bless you ẹ ṣe náà. Ǹjẹ́ bá wà ní ọ̀dọ̀ ọlọ́run ṣé kò yẹ kó sọ fún mi. ó yẹ yín bá gbọ́ yàtọ̀ sí èmi àti ẹ hello ẹ káàsán ma yes ma yes ma mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe o mo ti rọ́ sínú ké yẹn mo dẹ̀ ti pé òun náà pé kó tètè mọ kókó wá gbà ṣùgbọ́n mo ní kí n béèrè pé ṣé kò nídìí ṣé kò nídìí kó pe nǹkan kan sí omi yẹn ó dáa ó dáa ẹ ṣé màmá ẹ ṣé o a máa dùn yín ṣe o ẹ ní ṣìṣe o yes ma ó ma ó dáa gbogbo ẹ̀ náà ni màá sọ fún ẹ ṣe ó dáa wọ̀ ma. ṣó ti lò tí nǹkan tí òde alẹ́ sọ̀rọ̀ mú lé mi pé àwọn àlejò rẹ wọn à ní tètè lọ mi ò lè fẹ́ dá ẹ dúró àti nípa tètè wá sọ̀rọ̀ lẹ́yìn pé ṣó ti gbọ́ gbà kó máa mú máa mú díẹ̀ díẹ̀. máa mú a máa mú díẹ̀ díẹ̀ ní ṣùgbọ́n ẹlójú àgbẹ̀ <laughs> ṣé orí tí ò bá jẹ obìnrin lójú òun ló máa ń fún nínú torí nǹkan tó gbé lọ́wọ́ ẹ̀ tó bá lò ó dá mi lójú pé ìyanu á ṣẹlẹ̀ bìlíìfù nú ẹ̀ o kò dẹ̀ ló mú ṣe ní kò sọ ti gbọ́ ṣẹ̀ǹbẹ̀ kì í sí ibà tọ́jú ẹ̀ dáadáa tó gbọ́. gíláàsì kọ̀ọ̀kan ní àárọ̀ àti ní alẹ́ àná. Hmm. ṣáà ti mú ìyá náà ṣẹlẹ̀ lágbára ọlọ́run. Mm. ẹ ṣe mà. olúwa ló ṣe o mm. ọlẹ̀ ayọ̀ asán náà ìlágbára ọlọ́run ìwọ náà fi ẹ̀yìn ẹgbẹ́ ọmọ kan mm. kó bá mi kí ọkọ ẹjọ́ gbígbọ́ àwọn máa sọ̀rọ̀ tó gbọ́ ó dàbọ̀ ó ṣe mí nílé sí ẹ o ó dàbọ̀. ṣé ẹ rí gbogbo àṣìpayà tó fún mi báyìí ṣé rí bí ọ̀rọ̀ ti rí. Eh, ah, ẹ wo èmi ò máa mọ nǹkan kan ah. eh, iye ọkọ mi mà kàn gbé omi fún mi mo dẹ̀ gbá mo mú mo kàn rí pé àdúrà mi dẹ̀ gbà lẹ́yìn rẹ̀. ẹ̀yin náà mọ̀ pé omi lásán lẹ pé èṣù kì í fúnni lé ohunkóhun kó má fi nǹkan tó jù bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ni. Ah. àtọ́ ẹ̀yin sísítà ẹ jẹ́ sọ kíní kan fún yín ọ̀rọ̀ kan wà nínú yín tẹ́ fẹ́ sọ mm-hmm. ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ìsàṣírí kan ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ dájú ni pé bíbélì sọ pé àyà yóò pa àjòjì ẹ̀mí yóò fi ìbẹ̀rù bojo sákùn bí kọ̀lọ̀fín ara àjòjì ẹ̀mí kan wà tó ń tọ̀ mẹ́tì yín ẹ sọ jáde tẹ́ bá ti lè sọ̀rọ̀ ẹ bọ́ nìyẹn náà. no no no no ẹ má bẹ̀rù ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín bíbélì sọ wípé àyà yóò pa àjòjì ẹ̀mí yóò fi ìbẹ̀rù bojo sákùn kọ̀lọ̀fín ara ṣé rí gbogbo àjòjì ẹ̀mí tó bá yín rìn àjò tẹ́ ẹ bá lè jẹ́wọ́ nípa rẹ̀ fún ọlọ́run níbi tá yìí mo fi ọlọ́run búra fún yín wípé mọ́mì gbogbo gún yẹn á di fífọ́ mọ́lẹ̀ pátápátá. sọ tó bá wà lẹ́yìn tó bá wà lẹ́yìn ó yà sọ mi ó kọjá òye mi. ẹ sọ̀rọ̀ bíbélì sọ wípé àwọn olódodo a máa náyà bí kìnìún ẹnikẹ́ni tó bá sì jẹ́wọ́ olúwa ní olúwa olúwa tó lùgbàlà rẹ̀ alágbára ni òun ni alágbára ní síọ́nì láti tú àṣírí ohun ìjìnlẹ̀ ẹ̀yin sọ̀rọ̀. sọ̀rọ̀ wọ́n bá wọn níbi tàbí dúró yìí tó bá wà lókè sọ lójú pásítọ̀ bá yọ sọ o sọ orí ọlọ́run àdúgbò. ó dáa mo pàṣẹ lórúkọ jésù kristi ti Násárẹ́tì torí bíbélì sọ wípé ní orúkọ olúwa kí gbogbo egun kí ó wólẹ̀ gbogbo tó ń bẹ nínú ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. èyí tó kọjú sí mi yàtọ̀ sí tirẹ̀. ẹ fọkàn yín balẹ̀ níṣòro o fẹ́ sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ má gbàgbé o má gbàgbé pé mo sọ fún ẹ pé ìjọ tó o bá sọ̀rọ̀ yìí tí etí mi náà bá gbọ́ yàtọ̀ sí èmi àti ẹ ǹjẹ́ ló máa fàyè sílẹ̀ fún ìdí èyí má sọ ọkọ̀. ojú ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ fọ́ kó ṣeé ṣe. Ah. <laughs> màmá ẹ wá ọ̀rẹ́ ẹ fọkàn yín balẹ̀ ọ̀rọ̀ ti lójú ti lé kò sí ìṣòro mọ́ gbọ́ ìwé mi ìwé mi wo ni ọ níbo ló ti wá ṣọ́ra torí mi ò bá tiẹ̀ wá ẹni tí èmi àti ẹjọ́ ní ọ̀rọ̀ lélẹ́yìí mm. má dà sí ara. máa gbọ́ bí wo ò bá bá tèmi wá èmi bá tiẹ̀ wá lórúkọ jésù kristi nítorí bíbélì ti jẹ́ kí n mọ̀ wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè nítorí náà ọmọbìnrin ó ti sáwọnú ilé olúwa ó sì ti yè lónìí kò sí kankan tó fẹ́ fi ṣe ẹgbẹ́ sísá ẹjẹ́ sọ kí nìkan fún yín ẹnu la fi ń jẹ́wọ́ jésù kristi lórúgbàlà bíbélì sọ pé nígbà tí wọ́n bá jẹ́wọ́ àìṣèdodo rẹ tó kọ̀ ọ́ sílẹ̀ ó ní olótìtà àti olódodo ni ọlọ́run láti gbà ọ́ ǹjẹ́ ẹ ṣetán láti tẹ̀lé Jésù àbí láti tẹ̀lé kìnìún. kó tó lè bẹ́ẹ̀ ṣetán ṣé ìwọ ọmọ bá ṣèjọ bẹ̀rẹ̀ ni àwọn tó jẹ́ wípé inú omi la wà ìsàlẹ̀ omi la ti ń gbé ìgbé ayé wa ó kọ ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta ló kù ká ṣe ṣe àyè. bí ẹ sọ̀rọ̀ ó gbé ìtọ́jú bẹ́ẹ̀ nìsọ̀rí wọ́n ní ti olúwa nílé àti ẹ̀kú rẹ̀ ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ̀ ó fi fi ẹ̀sọ́ lórí ìkó sì gbé kalẹ̀ lórí ìṣọ́mi ẹni tá ló gbòòrò gbòòrò tàbí tá ló dùn mọ́ rẹ̀ ẹni tó ní ọwé mọ́ àti àyà ẹni tó gbọ́ kan rẹ̀ sókè sí àṣọ tí kò sì búra ìtàn òun lórí ìbùkún gbà wọn lu àtòdó lọ́lọ́run gbà lọ́rẹ̀ ìlú àti sẹfẹrẹ sẹfẹ lọ́run jákọ́bù ẹ gbé orin sókè ìwọ ẹnu ọ̀nà búburú yìí kí a sì gbé yín sókè ẹlẹ́kùn ayérayé ọba ògbó ti wọnú ilé wa o ò tó láti gbàjọba ọkàn ọmọkùnrin ọmọbìnrin mọ́ ọmọbìnrin ò tó láti gbàjọba ọkàn ọmọbìnrin ìsàlẹ̀ odò ìyàwó rẹ̀ bí ìsàlẹ̀ odò bí ìyàwó èmi ò dé ìyàwó èmi ò dé wo mi ò bọ́ ní torí ẹnu la fi jẹ́wọ́ sí ìgbàgbọ́ sísá ẹ̀tẹ̀ nara yín jẹ́wọ́ Jésù ti wà lórí ìtẹ́ ṣé ẹ ṣetán láti tẹ̀lé Kristi àbí láti tẹ̀lé arákùnrin sọ̀rọ̀. ṣetán láti tẹ̀lé. o ò tẹ̀lé. ó máa ṣọrun. gbọ́ ìwé ẹ̀mí yìí ẹni tó bá ọ rajà ó lóò tajà mọ́ ó lóò sì rajà fún ọmọ kí ló wá kù gbọ́ ìwé ẹ̀sáyà sọ wípé ègbé ni fún obìnrin náà tó fi aṣọ tó fi lé àwọn alàgbà lórí ó ní akọ ẹgbẹ́ àtá ẹ̀kẹ́ rẹ á sì yí gbogbo ìdá rẹ ó ní àwọn obìnrin rẹ àti àwọn alábàṣepọ̀ rẹ nígbèrú rẹ ó ní gbogbo wọn ṣàkólọ kò sí ẹnìkan tí ó sì gbà ọ́ ó ní àgbẹ̀ koríko yóò sì ju ó sì jóná bí àgbẹ̀ koríko tó bá wá rí bẹ́ẹ̀ mo pàṣẹ ní orúkọ Jésù Kristi tó bá ti kọ́ wípé ní orúkọ Jésù gbogbo kí ó wọlé ẹ̀ ti bẹ lọ́sàlẹ̀ rẹ̀ àti ẹ̀ ti bẹ lókè àti ẹ̀ ti bẹ lófufu àti ẹ̀yin ti bẹ nínú omi ó yá bẹ́ẹ̀ sì tó ti bọ̀ mọ́mí. gbogbo tẹ̀ ṣe yóò yé mi kò yé mi mọ́ o. màmá orí ló yọ yín nítorí pé ọmọdé yìí gbogbo wàhálà tó ń rí bí ó ṣe ń fẹ́ ọkùnrin tókùnrin filẹ̀ àárín òun àti ọkọ ọ̀run ẹni burúkú ni àjòjì ẹ̀dá àjòjì ọkùnrin àjòjì ènìyàn àárín wọn ló ti jáde wá. olóko ọ̀run Iná ò ọlọ́run. Ah, ayé mi o. Mọ́mí. Ayé mi o. Mọ́mí ẹ jókòó ẹ jókòó. Báwo la ṣe fẹ́ ṣe tọkọ? Ṣẹ̀rí ẹ gbọ́. Báwo la ṣe fẹ́ ṣe? Ẹ máa gbọ́. Ọlọ́run ti tú sílẹ̀. Ó ti lọ báyìí. Kò sí wàhálà mọ́. Mo dúpẹ́. Ọlọ́run ti parí iṣẹ́ yìí. Ọlọ́run ló ní kẹ́ mọ̀ mọ̀ kẹ́ pakútúmọ̀ra kẹ́ wá sílé Ọlọ́run. Láì ṣe bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta péré ni má jẹ̀mú wọn. Ṣùgbọ́n Ọlọ́run ló ṣiṣẹ́ o. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ni mo ṣiṣẹ́. Torí bẹ́ẹ̀ ni sọ pé ẹni tó ń gbénú mi ó pọ̀ jẹ́ ni tún gbénu ayé lọ mọ́mì ẹ fọkàn yín balẹ̀ ẹ ti bọ́ pátápátá àti wípé ṣẹ́ni ó dára kéèyàn báyàn sọ̀rọ̀ àbí kọ́lọ́hún sọ̀rọ̀ kéèyàn gbọ́ àwa àti àdúrà ọjọ́ méje tẹ́ ẹ gbà hmm. olóṣìṣẹ́ ìyanu yìí o olóṣìṣẹ́ ìyanu yìí o ẹ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan ti tọ́ báyìí ọlọ́run ti gbà ọ̀gbọ́n ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti ọlọ́run wa adúlọ̀ ká tó pè wọ́n ọlọ́run ilé ìwádìí life is so strange to me ó kọjá òye mi. This life is so strange to me ó kọjá mi. Èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí tí mi oyè mi. England is so strange to me, ó kọjá oyè mi. Èmi nìkan, èmi nìkan ló mọ bó ṣe ṣe mí. Tí mi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ. So.